محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أفوني ترى يبقى تسأل سؤال تسأل هو يقوى سواق لباب باب الهبة والعمران والرقبة الهبة أبن لنجل العمرة أبن تتتوكف الرقبة أبن تلاقي أتمي أتوا أنصب أو لنتابع تيوكو alhiba wọn náà nìkan bóyá sẹni tó bóyá tó ní bójú wáyé ṣùgbọ́n alùmùrọ̀ onílẹ̀gùn tẹ bọ́ ẹlòmíì tó wá fi rọ̀ sára àgbésí ayé rẹ̀ lópin ìgbà tó máa ń bẹ láyé mo bọ̀ ní nǹkan yìí tó bá ti kú nǹkan yẹn padà sọ́dọ̀. rúkùbá onáàní dáhùn èèyàn sáńtì mùrọ̀ ọ̀bà ara wọn lórí ẹ̀ wọ́n sọ òun náà sọ wọ́n sọ pé tó ti kú òun náà ti kú ó ti kú so al-umra àti náà wọ́n ní lé tó bá fún yàn lé wọ́n lè gbìn yàn lé pé tó máa gbélé yìí lókun ìgbà tó bá wà láàyè lọ́fẹ̀ẹ́ ti kú tà ilé ọ̀padà sọ́dọ̀ ẹni tó níbẹ̀. tẹ́lẹ̀ náà ń pè ní al ẹ̀bùn lọ́nà ṣùgbọ́n wọ́n lọ mọ́ ìsẹ̀mí ẹni dáàbò lópin ìgbà tẹ́ni dáàbò bá ń bẹ láyé kọ́ máa lò lọ gbogbo bó tilẹ̀ wù kẹ́mi rè ókun tó ìmọ̀tẹ́ tó bá ti kú yóò kó lọ́dọ̀ àti sàlàyé tó wá nínú ó ti ṣe bọ́ ọmọ rẹ̀ ọ̀kan nínú ọmọ rẹ̀ lẹ́nu tó wá fẹ́ pe ànábì sọ̀rọ̀ bá àti ṣẹlẹ̀ jẹ́rìí ẹnì bá sọ pé tí gbogbo ọmọ tó bí náà lọ ṣùgbọ́n nírú ẹ̀bùn tó ní rárá wọ́n ní ẹran pè mí jẹ́rìí sábòsì ẹ ṣe dọ́gba láàrin àwọn ọmọ yín lónìí kéèyàn gba yẹn padà títí mo ní mo bọ ta padà fún ọmọ títí mo bọ yẹn sáwò tọba tó wà bá ẹ̀ ń bọ ọmọ. عن ابن عباس رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وآله وسلم العائد في هبته كالكلب يقيء ثم يعود في قيئه متفق عليه وفي رواية للبخاري وفي رواية للبخاري ليس لنا مثل السوء الذي يعود في كبته كالكلب يقيء ثم يرجع في قيئه وعن ابن عمر وابن عباس عن النبي صلى الله عليه وآله وسلم قال لا يحل لرجل مسلم أن يعطي العطية ثم يرجع فيها إلا الوالد فيما يعطي ولده رواه أحمد والأربعة وصححه الترمذي وابن حبان والحاكم وعن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يقبل الهدية ويثيب عليها رواه البخاري أوقع أتريك أبو هو سارة ونوى أبو كيف بكاتا لمن بيجي بأبو kìí ṣe bùkátà ló máa ń bí fífúnni lẹ́bùn ṣùgbọ́n bùkátà ni ló máa ń bí gbígba sàrà àánú ló máa ń bí ṣíṣe sàrà àánú ló máa ń bí ṣíṣe bùkátà ló máa ń bí gbígbà ṣùgbọ́n ẹ̀bùn nínáwó ìfẹ́ ló máa mú ní ṣe fífàyè kíkẹ́ ó lè wà sílẹ̀ ló máa mú ní gbà eléyìí tó túmọ̀ sí kékeré ṣe bùkátà ló máa ń jẹ́ ká gbẹ̀mù wọ́n náwó ọ̀fẹ́ sẹ́ni kejì rẹ̀ wọ́n fẹ́ fàyè kíkẹ́ ọ̀rá yìí jókòó láàrin sílẹ̀ lójú ọgbà ìdí nìyí tó fi jẹ́ pé tí wọ́n máa jẹ́ pọ̀ ńlọ́lọ́wọ́ jù láwùjọ tí wọ́n bá bùn lẹ́bùn yọ̀gbà tẹ́tí pé kò sí kankan tí òfin ṣe general lọ́pọ̀lọpọ̀ ọgbà ibi tó bá sọ sí ni wọ́n gbàgbé rẹ̀ bẹ́ẹ̀ ni láéláé ẹni tó sì jẹ́ ipe kò ní tó yàn ó lè fún yàn lẹ́bùn dábàá wa pé torí bùkátà rẹ ni ló ṣe bùn ọ bùkátà rẹ ló di ọgbà rárá torí ẹ ẹgbẹ́ bùn lọ́dọ̀ ẹ̀ tí ò tó yín ẹgbẹ́ bùn lọ́dọ̀ tó tó yín ẹgbẹ́ bùn lọ́dọ̀ tó ju yín lọ nítorí pé ẹni tó bùn yín lẹ́bùn ẹni tó gbà lérò ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó fi ń bùn yín lẹ́bùn náà ní kó fẹ́ náwó ìfẹ́ sí yín ẹ̀yin náà wàá fẹ́ fi àyè fẹ́ sílẹ̀ lóde kẹgbà nítorí pé bíta bá ti ń bora lẹ́kùn ìfẹ́ máa ráyè jókòó torí pé àdámátó náà bá dá mi òun náà ní kíkọ́ máa nífẹ̀ẹ́ tó bá ti dáadáa sí kó sì máa kórìíra tó bá ta ìdájọ́. torí ẹ̀ ló ti jẹ́ ike tẹ́nìkan bá wà tí wọ́n gbé láàrin rẹ̀ àti ẹ̀kọ́ sífẹ̀ ìfẹ́ rí mi rẹ̀ látọ̀ ọ̀nà tó lè gbà tó fi lè sọ́dọ̀ ẹni tí ó gbà tiẹ̀ ó náà ní kó máa bùn so tó máa ń wọn náà ní nǹkan tó ń wọn ní ó ní mọ̀gbà tó ń sọ̀rọ̀ ẹni tí ń wọn dáadáa gbogbo àwọn àlékún tó máa sọ gbogbo tó pa ló pé ń change torí ẹ̀ látàrí pé à ń bọ̀ra ní máa ráyè tó kù so ṣùgbọ́n sàrà bùkátà ló máa ń bì bùkátà ló máa ń bì kéèyàn gbà àánú ní í àánú ní já fún yẹn sára bùkátà ló máa mú kẹ́ni tí ọgbọ gbà. ǹjẹ́ tẹ́lá bùn yẹn lẹ́bùn lẹ́yìn náà lọ́pọ̀lọpọ̀ kó ló máa bì ẹni tí ń gbẹ̀bùn tọrọ lọ́pọ̀lọpọ̀ ẹni tí ó gbẹ̀bùn tọrọ àmọ́ ẹni tí ó bá

wọn lọ wá bùn yẹn lẹ́bùn ẹni tó bùn lẹ́bùn ọ̀tọ̀rọ̀ kankan lọ́dọ̀ rẹ̀ wọn lọ màmá ló bùn o tún wá bùn tán tọ́tọ́ kọ́ gbà padà níta ń sọnù ẹ gba yìí mo bọ̀ gba yìí mo bọ̀ gbé yìí lọ mo bọ̀ gbalẹ̀kùn gbàkọ́kọ́rọ́ lé mo bọ̀ ọ́ wá ní bàtàtà fún ọ lánàá dà agota fún ọ dà mọ́tò tá a gbé fún ẹ dà kọ́kọ́rọ́ lé yẹn dà tó ń bá ti lọ kó bàtà pé ó ní kọ́dà tiẹ̀ ti wọ̀ ó ti ẹ̀dá bẹ̀ kó bẹ̀ aago mo fọ́ ń kọ́ ọ bẹ̀ hàn mọ́tò yẹn ń kọ́ ẹ bẹ̀ hàn kọ́kọ́rọ́ lé yẹn ń kọ́ ó ní sà síbẹ̀ hàn ó kí ló rí sí kọ́kọ́rọ́ ilé mi ni mọ́tò mi ni bàtà mi ni aago mi àbíkí náà ah, tọ́ba pé tó pò mí jáàpù tọ́ba pé jáàpù <laughs> sọ́tọ̀ ìwọ tó ti bùnyàn ní nǹkan kó tó wá padà pé oògùn mọ́ yóò bá lẹ́bùn àwọn lè kékeré burú mbẹ́ táwọn bá pé egun lé bàbá àwọn òjò tí ọba túnjó máa ń kọ́ ẹ̀yìn ẹ̀yìn ẹgẹ́ bí ẹ̀yìn tẹ̀ ń sin eégún tẹ̀ ń bọ eégún tẹ̀ ń méjì kan tẹ̀ ń sẹ́bọ̀ eégún ti jẹ́ wọ́n á pé eégún lé bàbá rí òjò wọ́n má jó má nì eégún náà di mùsùlùmí ẹ̀ ń tanra yín jẹ eléyìí jẹ́ pé tẹ́jẹ́ dàrí eléyìí jẹ́ tàn sí ń dá kàkàtà níta fẹ́ fàyọ ní pé lọ́dọ̀ àwọn tí ọ̀gbẹ́sìn ni yóò fi bẹ́ẹ̀ òun bùn ó tún bùn má èsì ṣe islam wa fẹ́ sẹ́la ìfún akẹ́ ìjọ́tọ́ tá a bá láàbù yẹn ní nǹkan ká sì láàbù má. abdullahi bin abbas radiyallahu anhuma ọgbà ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó ní alàáhìdù fi hibatihi kẹlkẹlì. olùpadà gbantó bóyàn padà àpèjúwe rẹ̀ dàbí tajà ẹnìkan lè ké kí ló bu ọdẹ lajá <laughs> ó lè ké kí ló bu ajá tó ṣe yí pé ọlọ́run gbà pé tó bá sọ ọdẹ tó mẹ́ràn wá fún wa ká ọgbà di dáná kó tó wọn lákòójú rẹ dàgẹ́ bíi tájà ní ajáde ọ̀gbọ̀dọ̀ bọ gbélé àti kí ládàrí ọmọdé kìrọ́ọ̀tì kìrọ́ọ̀tì kìrọ́ọ̀tì lójoojúmọ́ lèwáyà tó sọ pé kìrọ́ọ̀tì méjì méjì lójoojúmọ́ òní méjì ẹ̀ bọ̀ kìrọ́ọ̀tì ọ̀yọ̀ kan wọ́n ní bí òkè ńlá ni èyí omi fẹ́ rí mélòó lọ àyíké lónìí tó mú amadé kìrọ́ọ̀tì kò sínú rẹ̀ ń dùn àwọn awitán kì í ṣe ajá wọ́n ní olùpadà bá ń tó fún ní padà àpèjúwe rẹ̀ dàbí ti ajalè lọ́nà wo ìrìn ànábì sallallahu alaihi wasallam ó ní yàtí ajá tó ṣe pé a máa bì kalẹ̀ thumma ya'udu fi qay'ihi yóò tún á padà lọ kó èébì rẹ̀ jẹ subhanallah yóò bì kalẹ̀ yóò tún padà lọ kó jẹ kí nàá yín gbọ́ yín bẹ̀rẹ̀. sọfarama sọfarama ó ní àpèjúwe rẹ dàgẹ́ bíi dájá tó kí tó bá bì kalẹ̀ yóò tún pé ibi rẹ jẹ. táwọn olùmọ̀bí sẹ̀rí lórí gbogbo ẹni tó bá ti bọ̀ yẹn ní nǹkan kò gbọdọ̀ gbá padà náà. Al-Imam Al-Bukhari àti Muslim ló gbé jáde. ọ̀dà tó bá tẹ́lẹ̀ tí a bọ̀ ní nǹkan kò ló dáadáa kọ́ tá a lè gbà padà. ẹni tá a bọ̀ ní nǹkan náà bá tún bọ̀ ẹlòmíì tá a lè pé kí wọ́n sáà wò ká gbà padà. òkú ọmọ ya ń dábọ̀ kú ni ọ́ ọmọ ìtumọ̀ ra wọn náà tún bún yẹn à nítorí láti bún yẹn bó ti sẹ́ bó ti sẹ́ kọ̀ọ̀kan wọ́n mọ̀ lópin ìgbà tí ọba ti pín nǹkan yẹn wọn ò lò láti fi sẹ́ lọ wáàzí náà ló tún ṣe òtún nílé gbà padà ọkàn sí wáàzí ní pé subhanallah tó máa ń fi bó ṣe lónìí òní fún ọ torí ẹ eléyìí jẹba ìyapa wa láàrin alimami shafi'i rahimahullah àti alimami ahmed rahimahullah lórí pé ǹjẹ́ tá a bá fún yẹn ní nǹkan sọ́tọ́ká lágbà padà àbí ọ̀tọ́ká lágbà padà ìgbà tí ìmáàmù ahmed tó sọ pé kọ̀tọ́ sẹ́nikẹ́ni bá ti bùn yẹn ní pé kọ́ gbà padà kí ló dé tẹ́ fi sọ bẹ́ẹ̀ ó láti dì yẹn nígbà náà bisalòlá àìsílá ni olùpadà gba tó gbìyàn padà àpèjúwe rẹ̀ dàgbẹ́ bíi gàdá sẹ́kẹ́ yóò bì kalẹ̀ yóò tún padà kó èbì rẹ̀ jẹ tọ́ ìjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ àpèjúwe yìí kìí ṣe àpèjúwe tó dáa ajẹ́ gbogbo ẹni tó bá gbìyàn ní nǹkan kọ́ kọ̀tọ́kùtù gbà padà mọ́ ìmáàmù Ahmad lọ sọ bẹ́ẹ̀ ìmáàmù Shafi'i rahimahullah ó ní lọ́dọ̀ tèmi àdéhìí tọ́ka sí pé kò burú téèyàn bá bóyá ní nǹkan kọ́ gbà pàdé kò burú pé téèyàn bá bóyá ní nǹkan kọ́ gbà pàdé nítorí dájá bá pọ̀ kalẹ̀ tó tún pé pọ̀ rẹ̀ jẹ tó bá bì kalẹ̀ tó pé èbì rẹ̀ jẹ àtúrọ̀mù kan ńlá tó bá yàgbé kalẹ̀ tó tún pàgbẹ́ rẹ̀ là èwo ló burú mẹ́ tẹ́ẹ̀kẹ́ ká burú mẹ́ mo rò kẹ́yìn ọ̀rọ̀ ajá rí ni tó ti yàgbẹ́ tó tún ti jẹ́ tán ó tún jẹ́ tó tún lálẹ́ èmi ti rí ee wàlá àmọ́ ti lé ní thirty five years ajá yẹn ó yí àgbẹ̀ tán fáìfáì ó sì tún la fáìfáì ọjẹ́ tó tún la tó fi ẹ́ kí ló ń sọ èṣù ọ̀nà ọ̀hún ò ní kọ̀. <laughs> so ìmáàmù Ṣàfi'í ní kí ni kí ló burú nù pé àjà àjà pọ̀ oko jẹ obì oko jẹ ọ̀yàgbé oko jẹ sùn torí ẹ lọ́dọ̀ tó àpèjúwe táwọn ẹbí mú wa ó fi hàn pé kò ború bọ́ ọba gbóyàn ní nǹkan kan ọgbà padà bó ti ṣe jẹ́ pàjá a máa pọ̀ kalẹ̀ kó tún kó jẹ a máa bì kalẹ̀ kó tún kó jẹ a máa yàgbẹ́ kalẹ̀ kó tún palá àdéhùn kan náà ní bá lẹ́nìkan fi gbọ́ eléyìí lẹ́nìkan tó fi gbọ́ èyí so ọwọ́ ya ìmáàmù Ahmed lẹ́nu pé a ah, adúrú ìmàtí ìmáàmù Ṣáfi'í ni kó wọn ti wá gbọ́ ọ̀rọ̀ yíyé báyìí torí tọ́lọ́ àdéhùn ah, tó ṣe é ṣe ká gbọ́ yíyé àbí òṣèṣe ó ṣe é ṣe wà láì ó ṣe é ṣe pé ẹni tó bá fún yàn nìkan tó tún padà gbá tó fún yàn padà àpèjúwe rẹ dàbí jájá ni lọ́nà wo. lọ́nà pé dájá bá bì kalẹ̀ ètò kó nǹkan rẹ̀ jẹ àwọn ọgbọ́n má fi ṣe pé kò burú. ìmáàmù ahmed wa sọ fún ìmáàmù Shafi'i ìgbò nítorí pé báàdì ti ṣe wa wọ́n fààyè àgbọ́ yéyìn sílẹ̀ ó tún fààyè àgbọ́ yéyìn sílẹ̀ ẹjá wo rìwáyà tó tẹ̀lé rìwáyà mi wá lọ́dọ̀ ìmáàmù Bukhari lórí ọ̀rọ̀ yìí kan náà anábìsọ̀lọ́lá lẹ́yìn sẹ́lẹ̀ náà àpèjúwe kápèjúwe kìí ṣe tiwa àpèjúwe ebú èyí e ṣe tàwa mùsùlùmí àpèjúwe kápèjúwe kìí ṣe tiwa àpèjúwe ebú èyí e ṣe tàwa mùsùlùmí alladhi ya'udu fi hibatihi kal-kalb torí náà ẹni tó bá bóyá ní nǹkan tó tún padà gbá padà ó dàbí ajá nù yaqi'u thumma yarji'u fi qay'ihi tí ó bì kalẹ̀ tó tún lọ kó èbì rẹ̀ jẹ ṣé wọ́n á yìn nù àbí wọ́n á bù fún wọn ń bò ní wọn lápẹjúwe kápẹjúwe ṣe tiwa àpẹjúwe bú ṣe tiwa gbaná ni má musa fi so fún ọkùnrin yẹ eléyìí ti hàn pé àdìsí alákọ̀ọ́kọ́ náà ń pọ̀ fún wa torí ẹ̀ ló ti jẹ́ pé nínú mà ẹ̀ ní neglect àdìsí kankan ẹ̀ ní neglect rìwáyà kankan o kí gbogbo àdìsí yìí kankan náà ní sọ ń parẹ́ ẹ̀hìn sẹ́yìn máa ń sọ pé rìwáyà alákọ̀ọ́kọ́ ti tó wa káwọn gbogbo ẹ̀gbà wa mi ìjọba gbà wá kọ́kọ́ múra rẹ̀ ò ní lágbọ̀ọ́yé tó pé torí ẹ ìwáyà mi lè wá mi sọ pé harafi kan ló fi lé sí omi lè jẹ gbólóhùn kan ló fi lé sí omi lè jẹ ike sẹńtẹsì kan ló fi lé sí omi lè jẹ sẹńtẹsì púpọ̀ bí ṣe ń lé títí ń dín síyàn bẹ́ẹ̀ lòfin tá a lè ọmọ pọ̀ torí ẹ ló ti jẹ pé wọn yìí neglect rìwáyà kankan nínú àwọn rìwáyà hadith. ẹwọ rìwáyà kejì ló wàhálà eléyìí túmọ̀ sí wípé bí ajá lórí o wọ́n tó gbóyan ní tó tún gbà padà èèyàn kan tí o tiẹ̀ tí ò tiẹ̀ tí tiẹ̀ hùwà tó ní láàrin ni ọ tí hùwà jákèjádì ìwà jálajàlá bíi jájá ní kíkó wa náà máa fá gbẹ̀rẹ̀ la bá ti jẹ́ ike ògbóyan ní tó lọ gbà padà síbẹ̀ mọ̀ ike agbára mi ka. mo lè ṣe lórí máa jẹ́ èèyàn ogún yẹn ni ṣe wọ́n ní kéèyàn ọmọ ìyò kọ́ máa ràn kù nígbà tó ọmọ pé òyò ọ̀ ń ràn kù tọ́wọ́n kí ń gbọ́ báyà ọ̀ padà sọkùn lẹ̀ tó bá ti sọkùn lẹ̀ yóò hàn sí ọ pé bí ń pọ́ torí ti ilé téèyàn bá lágbára láti fi kéèyàn ọmọ ṣe kí ni kọ́ mọ́ dáwọ́lé téèyàn bá tó bá bọ́ ọmọ ṣe kọ́ mọ́ ràn ọ lágbára láti fún yàn nìkan ọwọ à ń tètè pé yàn gbogbo yàn ń fún yàn nìkan ọfẹ ẹ lọ àgbẹ nìkan wàá gbé fáànù yìí ó sì níjọ yàn kọlọ láyé ooru ní mú yìí. ooru wa fẹ́ pọ kílò tó má ọwọ àgbọ fún ẹni tó kù ní fáànù pé ẹ ọ sàwò fáànù sàwò báwò ànímọ́nìkan sàwò ebí mi náà mo fún ọ lọ́ba gbélé lọ́ba tilẹ̀kùn máa pọ́ parí nù ẹ̀ ń bọ́ ọ kìí ṣe wà torí de eléyìí báyìí àwa náà àti gbọ́dọ̀ máa ń tọ̀ nǹkan gbà lọ́dọ̀ ẹni tó bùn wa torí pé dáná bùn anábì sọ̀rọ̀ láì sí náà lẹ́bùn yìí máa gbà Islam wá bí ẹni tó fẹ́ bùn alẹ́bùn pé ságbára rẹ̀ kà Islam ni tó bá kó jí ni lópin ìgbà tí a bá ti mọ̀ fọ́nà haram ni ló ti rówó tó fi rà á bí ẹni tó ti sẹ́ ń bí ẹni tó pé ṣe owó èlé ní ṣe bí ẹni tó pé ó ń náà owó náà ní fi ń ra gbogbo ní ra àwọn gbogbo lọ́wọ́ ara ike àkàrà yìí ní jẹ́ wọ́n sì ní ìfẹ́ wọ́n sábà náà jẹ sátọ̀rà fifteen naira wúwo láyè sí o wúwo àmọ́ bá ti lọ́ọ̀fẹ́ yóò wúwo lọ́wọ́ rẹ̀ àti òní wúwo yóò wúwo bàjẹ́ yóò wúwo dòkúta lọ lọ́wọ́ rẹ̀ ó gbá àní gbà dara ni ọ nítorí babaláwo ni ní sẹ́mi ìdúsẹ́ babaláwo lọ èmi ò sì lè jẹ́ tí ọba òní wò kó nǹkan lọ́lẹ́tọ̀ọ́ sí káfọ́ mo rò pé tí bóyá sáàtì kanú àdéhùn kan sanabi ọ̀sọ̀rọ̀lá àdùsílẹ̀ tó fún Umar lówó tí Umar wá sọ pé ẹ bá fẹ́ni tó ní bùkátà sí jù mí lọ anabi sọlọ́lá àdùsílẹ̀ sọ pé gbàá tí nǹkan kan bá wá bọ́ nínú owó ilé ayé yìí tí èsì pé wọ́n tọrọ kì gbà á kódà kó ti kó ní bùkátà sí ìwọ wá fún ẹlòmíì tó ní bùkátà sí ju ọlọ kó fi gbà ládà àdéhìí ń dín ràn wá pé ẹnikẹ́ni tó bá gbọ́n alẹ́ gùn ẹ gbọ́dọ̀ fojú di ẹ sì gbọ́dọ̀ fojú di tó bùn yàn lópin ìgbà tó bá ti pé tó bùn yìí kìí tọ́nà sí léwọ̀ ẹnìkan sọ̀rọ̀ ọ́ gbé títí blue film kan fún ọ tó wá ní ó sì wọ́n ní o wọ́n ni mo fún ọ pé ọ̀daràn ọ̀daràn aláìpé orí abatẹnijẹ́ àbí òye wa wọn náà wàá gbà wọn fi sábẹ́ aṣọ sọmọ kọ́lọ̀ ń rí ọ sọmọ kọ́lọ̀ ń rí ọ àwọn mẹlẹ́kà ti kó kọ rẹ sínú àwọn ọ̀daràn bẹ̀ àti kọ́ lọ fọ́ dànù tí kálukú o sinmi ẹ̀ àbẹ́nìkan ni mo fẹ́ sọ lórí kan ọkàn kékeré ń sọ ọlọ́run tó bá dóńdè ọmọ mú lọ tó bá ti mú lọ tó bá jíjọ exam àwọn arúnmalẹ̀ ní wọn abọ̀ dáhùn á irúnmalẹ̀ bá lọ́pọ̀lọpọ̀ máa fi ń tẹ̀lé bá lọ́rọ́ ti bìlíìfù pé irúnmalẹ̀ ga ní ọ̀bọ̀ ń dáhùn ṣé irúnmalẹ̀ wa máa science and technology ti wà ń kọ́ pure mathematics pure mathematics irúnmalẹ̀ kí irọ́ lásán ẹ fẹ́ mi tó ọ̀pọ̀ òṣèlú kódà tí wọ́n bá fún ọ ní rìsíìtì òní òní páàsì ọ parí ọba òtún ní páàsì ló bá gbẹrún máa lẹ̀ yín náà jù. sẹ́mi pé gbogbo orú àwọn nǹkan náà làwọn èèyàn máa bunra wọn láwọn àwùjọ tiwa kódà yóò tún máa mọ̀ sí ọtẹ́ gbẹ̀kan ní kó fẹ́ fún ọ lóòka kan òka grandpa ló fún un wọn á ní táwọn bá rí ọmọ rí tọgbọ́n báwọn fún un báwọn bá ti lò fún thirty years báwọn náà fọ́n máa rí mi dáa lọ́ máa rí nu kó wọ́n fọ́n ọlọ́gùn wọ́n fẹ́ bá tiẹ̀ jẹ́ ni. mi rò pé yé wa àmọ́ akramakumullah fóònù kan ni ń dání tó ní láàmú dákúdájí ní gbogbo ìgbà tó bá wà lọ́dọ̀ rẹ̀ ńjọ́ kan yọ wà lọ́dọ̀ rẹ̀ bí ara kọ́tẹ̀ kan ọwọ́ abùn ọ islam ọgbà kò fojú di jazakallahu khaira wàá gbà díẹ̀ kan pé má gbé lọ sílé rìpíárà kọ́ wọ́nà bó ti tà mo rò pé yé wa ẹ̀ torí wọ́n lẹ́nu tí wọ́n wá wàhálà tí ò ní òkú mọ́tò ni ẹ pé ọ̀rà tani ó gbowó ẹ̀ jẹ mẹ́kò ni hmm. torí ẹnu rí wàhálà àwọn Yorùbá wọ́n ní ẹni bá ń wá wàhálà tí ò rí ẹ̀sọ́ fún pé kóró kú mọ́tò ó makaniki ni ògbówó ẹ̀jẹ̀ makaniki ni ògbówó ẹ̀jẹ̀ wọn náà wọn lọ lé bàbá rìkíá báwo pé bíi tí owó rẹ̀ ọ̀tẹ̀ sí ni ọ̀rọ̀ ra ta pàǹdà kí kálukú sinmi tó o sọ jazakallah ọ̀kẹ́rẹ́ jazakallah ọ̀kẹ́rẹ́ mo rò pé yé wọn la ọba kíni tí mo fọ tí mo ti tẹ ké torí ká ná lọ́ọ̀gì lo díjítà nìwọ̀n ó ti ta kíní tí kálukú ó ti sinmi àmọ́ òní fojú di torí pé ẹni tó fún ọ ní nǹkan tó ọba fi lè gbà á lópin ìgbà tí ò bá ti jẹ haram ó tún ní jọ èèyàn má lójú rẹ̀ báwa náà ṣe rí nu o ìwọ gan alára àgbọnyàn ní nǹkan ní ìsìnkọ́ má gbà nǹkan yóò ti dára kò sí ṣùgbọ́n àtàn bẹ̀ kò sí kíní kan bẹ̀ mọ̀kàn ní ìfẹ́ ni ojú wo ló fi máa wò ó rí i pé kò síbòsílẹ̀ káfún tó yóò ṣubú lójú rẹ̀ so torí di eléyìí ẹni tó bá bùn wa ní nǹkan ká gbà á lọ́dọ̀ rẹ̀ tí ò bá ti sí nǹkan kan tó lè mú wa má gbà. ìsìláàmù ó ti tó kọ́ alẹ́ kọ́ pé ẹni tí ó bùn yàn ní nǹkan kò gbọ́dọ̀ fojú di tó fẹ́ bùn yàn ẹni tí ó bọ̀ gbọ́dọ̀ fojú di tó fẹ́ bùn. èèyàn méjèèjì lọ bá wọ ìgbà tí wọ́n fẹ́ bùn yàn ní nǹkan mọ́ wò kéré nítorí tó bá ti wò kó kéré òní lè ṣe má. a àwọn Yorùbá náà gbà ń bẹ̀ wọ́n ní kò tó nǹkan ní sọ ní di ahùn ó ṣe dédé ṣíṣẹ̀rí àkọ́wà. ìwọ náà lára wọ́n wò kó kéré kọ́ ọmọ gbà kò tó nǹkan ní sọ ní náà di aláìmoore ìwọ tó gbà tí wọ́n bá ti ní kéyìn kí lọ́ọ́ fẹ́ fún wá fún fún fún ọmọ ju agbára rẹ lọ kí làwọn sọ aláìmoore. àbí kó tiẹ̀ fún ọkọ ọmọ ìyanu lè sọ pé jazakallahu khairan shukran kékeré kí ló fún mi dé rógùn mi tí wọ́n ń gbé àbí òye wa àhà oníkò tó ga ni ọ̀dà láìmọ̀ọ́rẹ́ ìsìláàmù bá ẹni tó fún yàn wí àtẹni tí yọ gbà tó fi ìgbà tí tó fẹ́ fún yàn tó bá ti jẹ́ haram kò sì jẹ́ tí máa fa ní lọ sí haram kò sì jẹ́ pé ọ̀nà burúkú ni wọ́n ti rí nǹkan o kí ló fẹ́ mú ọmọ gbà kò sì sínú pé tó o bá gbà ìwọ àtẹni tó níjọ ọ̀ràn ara yín lọ lórí àtìsẹ́ lọ́nà. tẹ̀lé ìtumọ̀ sí wípé ẹsẹ̀ káwa náà fi kọ́ra ọ̀ ká máa bunra wa ní nǹkan nítorí bá ti ti bọ̀yàn pàgbé ẹ̀ nítorí pé tó o bá gbàgbé òṣòre tán baba ńlá baba tó baba rẹ̀ gúnnù torí tí wọn bá ti sóore tán fún yàn tó bá lóṣooṣì ọ padà tó ń rè wò nítòsí yọ ni kó tó bá ti bọ̀yàn nìkan gba díẹ̀ máyínọ́ọ̀sì ẹ̀ pátápátá kúrò nínú nǹkan tó lọ́n fún ọ rí ìní máa jẹ́ kéèyàn ní ládàá lọ́dọ̀ lọ ìní máa jẹ́ kó oore téèyàn ṣe fún yàn kọ́kalẹ́ lọ́wọ́ ẹ téèyàn fún náà mẹtọ bá jẹ́ kó gbogbo sẹ́ńtẹ̀ tó bá sọ ọ máa sọ mọ́rọ̀ pé èmi tó ṣe pé èmi tó so pé mi mo bu ọ ní kínní abọ́ gbàgbé ni abọ́ sẹ́mu kéèyàn onílé ló mọ́ ẹ̀hìn bí kẹ́ni kan dágbádá fún ọ nù wọn á dá ń kọ̀mpléètì àti bùbá àti sọ́rọ́ ọ adijọ́ júmọ̀ àlọ́ bá kó sínú ẹ̀ lọ́ba tó lọ wá fìlà jù ọba wa mọ́tíláṣí wa àti bàbá tó wá fún ọ lágbádá ẹ wá pẹ̀kí ara yín òun àtọ̀rẹ́ rẹ̀ kẹ́ni wá ń bọ̀ náà pé ni ọ̀rẹ́ wa sọ pé a ah, ọ̀rẹ́ wa máa ṣe ọmọ àbí ẹ̀fẹ́ gbéyàwó lónìí ni lọ́ba ah, ni a adúpẹ́ fọlọ́ ó ju ìyàwó lọ adúpẹ́ fọlọ́ ni ọ̀rẹ́ tó wá bọ̀ lágbádá wa sọ pé kí ni ah, àwa la bùn àwa la bùn agbọ bíi mẹ́kò tí ń wọ̀ ká lójoojúmọ́ náà ló tù wá rí la ní ká bùn lélẹ̀ ẹ́ tó tó lè wọ́n mọ́ láyé ẹ̀ <laughs> tọ́ ọ bá ti lè ka báyìí ó dè mọ́nú apàtì ní pé wọ́n ó tún ní rọrùn máa tiẹ̀. àmọ́ tí bàbá tó bọ̀ ọ́n bá fi tó bá mẹ́nu kó ń bẹ̀ tó ń mójú kó ń bẹ̀ tí ò tẹ̀ ṣe bí ìgbà tó máa bó ṣe rí i. wàláhì ó rí kó máa lò títí tí ègbó ìrègùn èèjẹ ká sàǹfààní lára tí wọ́n fún ni tí wọ́n ń ṣèrègùn lórí ẹ̀ oúnjẹ náà lẹ́nìkan bá rà fún ọ tó ló ń fún ọ tó ti jẹ́ tó ti gbàgbé tó bá sèrè gún lórí ẹ̀ ọ̀fẹ́ bíi kápò lè pọ̀ ọ́ kó tó padà sí bó ti wà sínú akọ́kọ́ gbé nǹkan rẹ̀ fún kàlàǹfọ́ọ̀mù ṣé mo sọ fún ọ pé mò ń fóúnjẹ rẹ ẹ má gbàgbé pé bùn ni o tọmọ pé wọ́n tọrọ tẹ́lẹ̀ ni aha ẹ̀yin wa máa ké iná ló bí àìlèso orí tán ká pẹ́yìn dà iná ló bí ká fún yàn ní nǹkan ká tún lágbà padà kíni kíni tiẹ̀ láti kọ́ gbà padà kíni tiẹ̀ láti sọ pé nítorí ògùn yẹn bá mú all categories of people kọtọ́kọ̀ ògùn yẹn ní nǹkan kó tún lọ gbà padà tó bá gbọ́ ọ̀rẹ́ rẹ lógùn ọ̀gbọ́dọ̀ gbà padà tó bá gbé bàbá rẹ lógùn ọ̀gbọ́dọ̀ gbà padà tó bá gbé ìyá rẹ lógùn ọ̀gbọ́dọ̀ gbà padà ìyàwó rẹ lógùn ọ̀gbọ́dọ̀ gbà padà ọkọ rẹ ìwọ náà fún ọ̀gbọ́dọ̀ gbà padà. ọmọ rẹ lọ wá bùn kọ àdéhùn ń bọ̀ tọmọ yàtọ̀ akramakumullah lọ́pọ̀lọpọ̀ gbà mí ọkọ máa ń bún ìyàwó nìkan ló kọ kó n fẹ́ fi pẹ́ẹ̀tì rẹ̀ kó lè bá a rọ̀ fóun tọ́ba wa kún ní nǹkan tán tó bá kó n rí nǹkan fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ ó rí gbà wọ́n á lè sọ pé kíni tí mo fọ́ ọyìn gbọ́ lọ́wọ́ àná tí àwọn bá ti gbé fún báyìí wọ́n bá mi fọ́ wọn bó mọ́ òun náà àpèjúwe rẹ̀ àpèjúwe kíni àpèjúwe ajá lọ́ba wọ ìyàwó náà gbọ́dọ̀ sọ ara rẹ̀ o nítorí pọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì náà fúnra fún mi lọ yọ máa sọ fọ́kọ rẹ̀ kó wọn nígbà kó súnmọ́ àfi tí kọ́sọ̀ tí ọba bùn. sẹ́wọ̀n pé ẹ̀bùn under pressure ni kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́ lẹ́yìn náà kí ni tó máa pé wọ́n jẹ́ gánà rí ni rẹ ọ wá jí lè ebi ìyàwó tiẹ̀ ni wọ́n òní akọ́tẹ́ẹ̀tì ọ̀la fọ́nkì mọ́tò ńgbọ̀ báyá tí ò ní ọkọ fìtínẹ́tì. tálàtì rí bá wí wọn náà tó ń san owó kíni ọlọ́lé aṣẹ́wó ni bí àti èsì pé wọn náà méjì kan kọ́bọ̀ níjọ́ tó ọ̀fẹ́ tó ọ̀sán sọ̀dá kù náà olùdámọ̀ sọ fún ọ pé èlò lọ́fẹ́ fún sọ̀dá kù ah, àti àjọ àjọ understand understand kọ èlò ló fún un já gbọ́n bì tọ́ba sọ pé ẹ o máa fún ní ten thousand ànínú ọ̀nà ó kéré o ten thousand fún ẹ mọ̀ káwọn obìnrin ti kọ́gbọ́n kan ní ìsìn wọ́n pé kínní kan ní kọ́lọ̀ àwọn obìnrin wọn làwọn ti gbọ́ fíkì òye débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní kọ́lọ̀ láìsí ọkọ wọn ní ìsìn wọn náà wàá fún two thousand níjọ́ tó ọ̀fẹ́ ọwọ́ alófẹ́ ọkọ́lọ̀ ó sì gbọ́ fíkì òye tọ́ka òwe two thousand rẹ máa wọ́n yóò kálẹ̀ mọ́ kó wọn fi ọmọ àwọn àtọkẹ mm, mm, mm, five thousand two thousand three thousand ó kéré kíkún wọn á lò ó kíkún inṣàlá ìyàwó náà sọgbà inṣàlá eh, inṣàlá sọgbà mi mọ gbà ìgbà èsì inṣàlá àyè inṣàlá ọ̀tọ̀ sọgbà bọ gbà torí ńgbà tó bá yá ní ìṣọ́ sọ pé mi sọ pé mo gbà ń jọyìn actually inṣàlá ni mo sọ <laughs> eh, so ọwọ́ àlò náà gbà àdúpẹ́ fọlọ́ so lẹ́yìn rẹ̀ ńkọ́ ṣé ẹ̀tún àmọ́ sign contract lójoojúmọ́ ni bẹ́ẹ̀ ló lọ́sàn-án lónìí kì í ṣe bí ti jẹ tá o tẹ́gbẹ́ owó tó ọ̀sán tó nǹkan o ẹ́ mùsùlùmí mùsùlùmí ni torí ẹ gbogbo rú àwọn ẹ̀bùn kẹ́bùn má bùn obìnrin o má bá ìyàwó rẹ jẹ o kò sí ní tó burúkọ ọmọ bùn ìyàwó rẹ lẹ́bùn torí pé ń gbé lálàáfíà ẹ̀ máa yọra yín lẹ́nu àmọ́ pé give and take ọlọ́mọdé ilé ìjẹba tó ẹ̀rí pé ẹ̀kọ́ ńlá ní Islam kọ́ wa o sábà ti bóyan ní nǹkan àgbọ̀dọ̀ tún padà pàfẹ́ gbà mọ́ ẹ ìgbà tí mo bùn yẹn kíní yẹn two thousand lọ́wọ́ but ní ìtòtí wọ́ọ̀tì two hundred thousand bàmú nǹkan mi ò ní fọ́ ọ ó ti bùn mí ó ti bùn mí o mo rò pé yé wa ẹsì sọ pé bí tá a bá ti ṣe ọ́dà àárọ̀ àìsàn ṣe ìkàlẹ̀ mọ́ ó ti parí. nígbà tó tó kọ́ dọ̀ àárọ̀ níta ń retí ni ẹ káàárọ̀ káàárọ̀ pàdé àárọ̀ ọ̀dà fa àmọ́ <laughs> bá aa tó nítorí délé wọ́n ti bomi ní nǹkan kí ni tó pẹ̀lú rẹ̀ mọ́ gbogbo ń tá a bá gbóyàn tó bá dénú lórí ní ìsìn ilé kan ó ti di kẹ́jẹkẹ́jẹ ọwọ́ abọ́n àbúrò rẹ̀ àbúrò rẹ̀ wá rinoveti ẹ̀ lọ́nà tó ti pọ̀ ọ̀dà mọ̀mọ́ owó tó wá jẹnẹrétì lórí léwu la ilaha millions upon millions ọwọ́ agbọ́ lọ́ba dákú lọ gbọ́nrán dáadáa àwọn ìyàwó rẹ bá jẹ ọjẹ pé ẹrí nǹkan bẹ ń ẹsọ nǹkan nù ẹsọ fa nù ẹsẹ kínní kan ẹyin òkúkú báyẹn dámọ̀ràn ọ̀tá. <laughs> irú ẹgbẹ́ ò nídìí láti máa gbà mọ́ mọ́rọ̀ pé wà sọba bóyá ní ìgbà ò nídìí láti gbà mọ́ràn kó tó bóyá sọba tó bóyá ní ìgbà ò nídìí kọ́ adẹnudọ́ máa àbí òye wà torí pé gbogbo ń tẹ bá fún yẹn láyé tẹ bá kéde fẹni tó nífẹ̀ẹ́ yín tí èsì sọ lẹ́nu yóò padà fẹ́ yí yín lọ́kàn padà náà pẹ̀lú pé yẹ wa ẹ̀hẹ́n nísìn ó ti fẹ́ lórí bí kálukú bá ṣe lágbára ma ọ̀nbẹ nu wa ní ẹni tó lè bù yẹn one million tí ò ní mọ̀ kó mọ́ o ok one million yìí mo á yẹn ṣé gbogbo yẹn ní sọ fún un fámìlì mi tí inú ó dùn àbẹ́rẹ́ nǹkan mìíràn okòwò ọlọ́dà kànga àbẹ́ ẹ̀rí nǹkan tí tó bá gbẹ́rù owó àwọn ọlọ́ba gbé fún ni káàkiri ẹ̀ mo ní wọ́n one hundred thousand gbọ́ ìyá alágbàdá táà ní mọ́tàsí ó gbé ọlọ́gbé tẹ́lẹ̀ àwọn òtàsí àbẹ́ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ tó yóò bá lẹ́kùn ẹnì kan àti kò ṣe dáa torí àwọn ọmọ orí wọn ti fẹ́ fò lọ́pọ̀ one one what one million so ó sì bẹ́ẹ̀ nu wa ẹjọ́jọ́ pàgbára rẹ̀ ọ̀ka kó bùyàn five thousand tó bá fi lè bùyàn five thousand tó bá padà débi táwọn aṣọ fún yàwó ẹ lè gbàgbà one week lórí five thousand tó bùyàn àtijọ́ mo ti ń béèrè lọ́dọ̀ yín kékeré ẹran wá ní títí bẹ́sikẹ́lẹ̀ rà o ẹ wá lórí láyà ẹ̀yin náà lè lọ fún yẹn áàdà ìdá kàzára ẹ padà rìgírẹ́tì ká ẹ̀bùn yẹn lówó torí ẹ̀ ló ti jẹ́ pé ó yẹ ká láti pamọ́ àtipamọ́ ni dáadáa tí yẹn ṣe tí o máa kéde rẹ̀ torí irú rẹ̀ ni ó padà sẹ́kù fún ọjọ́ gbẹ̀ngàn ìyá tó bá dúró títí ìyàwó àtọmọ rẹ̀ náà lọ́nà sọ fún wa pé àwọn ọ̀tá ń bẹ fún anú ìyàwó àtọmọ kéde gbogbo wọn àmọ́ o lè lọ́ta nù ìyàwó o lè lọ́ta nù ọ tó bá ti gbogbo dáadáa tó bá ti lọ́mọ kéde fáwọn wọn yẹn à ò ní lè ṣe dáadáa mọ́ bàbá olówó ńlá kan ní Saudi yẹn ó gbé owó ńlá gidigidigidigidi kankalẹ̀ kọjá ìdajì bílíọ̀n dọ́là kẹsàn-án pé five hundred million dollars ó tún ti bẹ́ẹ̀ lọ torí pé owó yẹn ó ń lọ bí six hundred million dollars ó gbé kalẹ̀ pé fọ́nmọ́ fi ṣe àmàlù xèrìyà àwọn sí olóore kọ́ exceed Saudi gan gbogbo fámìlì rẹ̀ bá yá torí wọ́n kéde inú ìwé ìròyìn wọn ti fi kékeré ní ìkànnìọ́ amẹ́nitẹ́ni ṣé gbogbo àwọn tó ń lọ gbowó fún àwọn ìyàwó rẹ̀ nu àwọn ọmọ rẹ̀ nu ẹnlẹ́ o mú sínú bàbá ó sẹ́ẹ̀rí nǹkan kan. wọ́n á mú bàbá yẹn wọ́n lù ú kùn ó fi wá sọ pé mélòó wá lélẹ́yìn jẹ́ nínú nǹkan tí ó kù fẹ́ yìí ó kéré bàjẹ́ nínú tí ó sẹ́kù fún yìí nǹkó yé wa dùrúkà ẹlòmíì lówó kọjá àbíkí àbùfà ntòun lòun fi ṣe sàrà hàn ó kéré jọjọ lẹ́gbẹ̀ẹ́ tí ọ̀sẹ̀ kù àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn náà mọ̀ àmọ́ wọn fẹ́ tìrẹ̀ gbọ́dọ̀ láti pamọ́ tí ẹ bá bóyá lẹ́bùn ẹ má máa pariwo ẹ má máa lukoro nítorí pé lọ́pọ̀lọpọ̀ gbà mí látàrí à ń palantia à ń pariwo à ń ṣe ládé ìṣẹ́kùmá torí pé ìwọ náà ti kọ́kọ́ ṣe ń turọ́ lọ báyìí tí wọ́n máa ń sọ tí wọ́n máa ń sọ tí wọ́n máa ń sọ ìwọ náà bẹ̀rẹ̀ sí ń ṣe báyìí ọba jẹ́ àwa náà àwa náà ní ìfẹ́ wọn bá di rubbish torí de eléyìí kọ́lọ̀ nǹkan má bà wá jẹjẹ tá a bá ti bonya ní nǹkan ká mójú kúrò mbẹ ká mójú kúrò mbẹ àmọ́ tá a bá mọ̀ pé ọmọ ti mọ̀ ọ́ mọ̀ ìyàwó ti mọ̀ nǹkan yẹn mọ̀ wá àwọn abúnyẹ dandan kájọ wọn mọ̀ dandan ni kájọ kí wọn mọ̀ lè má dán nítorí pé kú ń bẹ tẹ́wọ̀n á táwọn ọmọ wa fà kí kọ́rùn tí wọ́n sọ pé àwọn ò ẹ lò sójú fún bàbá wa ni ẹ yan màmá wa jẹ ni tó ń tán láwọn gbà ìsáyẹ̀mọ̀ pé rú ẹ máa ń ṣẹlẹ̀ tẹ́ẹ̀ jẹ́ kó yé wọn ilẹ̀ yìí o wọ́n ti bùn lágbájá o ilé yìí o wọ́n ti bùn tàmẹ́dó mọ́tò yẹn o mo ti bùn ọmọ mi ti ń bẹ àbúrò mi o wọ́n ti pè owó tí mo fún lágbájá ń jọ sí kí ẹ ṣe pé mo ya amókun ni o ẹ ṣe pé yá àwọn ọmọ yín o torí kọ́ mọ́jọ kọ́ yín wàhálà lẹ̀ o ẹ jẹ́ kó yé wọn ẹjọ́ bàbí inú kó bínú o kó tètè bínú lójú yín o ètò pété wàá kù tán táwọn ayárí tí wọ́n da fámìlì rú o eléyìí jẹba lẹ́yìn eléyìí àdéhùn tó tẹ̀lé lẹ́yìn òun alátọ̀dọ̀ abdullahi bin umar àti abdullahi bin abbas radiyallahu anhum àtàwọn àtàwọn bàbá kọlọ̀ kọlọ̀ yọnu sí wọn látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam sàbí méjèèjì sọ pé anabi ni la yahillu li rajulin muslimin kọ̀tọ́ sí mùsùlùmí kan o rọ́jòlù yẹn mú kó ń bẹ́ẹ̀ lórí rẹ̀ kì í ṣe pọ́kùnrin ni wọ́n gbà lérò yẹn ni kíkọ tọ́ sí mùsùlùmí kan kọ́ bá àjọpin kọ́ bá àjọpin eléyẹn wọ́n máa ń fi obìnrin náà ṣe déédé ọkùnrin níbẹ̀ bí ẹlọ́wọ́ ẹlẹ́sàrẹ̀ pé kò sí yàtọ̀ láàrin àwọn méjèèjì nù dájọ́ yìí bá ti máa túmọ̀ rẹ̀ nǹkan tó sẹ́nìkan tó bá jẹ́ mùsùlùmí yẹn ni kọ́ ọ̀rọ̀ ta ló bá wíwì àwọn mùsùlùmí yàtọ̀ sí káfíìrì kò tó sẹ́nìkan tó bá jẹ́ mùsùlùmí àyè yọ̀ọ̀tì ó bùn yẹn lẹ́bùn thumma yarji'u fiha thumma yarji'u fiha kọ́ wá lóhùn ó bùn yẹn mọ́ kó tún wá lóhùn fẹ́ gbà padà kọ́tọ́ ò lókùn ìgbà tó bá jẹ́ mùsùlùmí kọ́tọ́ ìyẹn ní pé ìwọ láti pìlẹ̀ kọ́tọ́ sí ọkọ̀ síbẹ̀ ẹ ṣàkíyèsí o ẹni tó bùn yẹn ní nǹkan wọ́n ní kọ́tọ́ sí kọ́ padà kó òun yẹn mọ́. wọn ò sọ̀rọ̀ ẹni tí kí ni tó bá make attempt láti gbà padà kí ni kẹ́yìn ẹ sọ̀rọ̀ ni àbẹ́gbé nǹkan rẹ̀ lẹ́nu èwo na náà wọ́n ti ní kọ̀tọ́ kó wọ́n gbà padà sọ wá ọgbọ́dọ̀ sọlẹ nítorí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tó bá gbà padà nítorí ṣe ń haramu ntọ́ wa mú má lè ṣe haramu àjẹpẹ ká ṣe ntí ó mú má lè ṣe haramu yẹn wájú ọ̀ràn yẹn ni kí wọ́n mọ̀kàn bá ń gbé mọ́tò yẹn ní gbé fún ọ ebi mọ́tò mi ni bẹ́ẹ̀ ni lánàá àmọ́ lónìí mọ́tò mi ẹgbà mí ẹ̀yìn èèyàn kọ́ gbọ́ ọba òfin ló sí ọ́. yẹnni pé màá la yẹ sí mu fìcìlù xarami ilà bẹ fìcìlì yìí fẹ fìcìlù wájú. nítorí kéèyàn ò ní rí nítorí haramu sí àfi kéèyàn ó sì nǹkan sí sí nǹkan ti dọ̀ra yẹn. òun ò ní rí haramu pé ọ̀fẹ́ padà gbàǹtógùn wa padà. àfi káwọ dúró pé o ní rí gbà pé kò ní rí gbà ńkọ ọ̀ràn yẹn nìkan náà wá pé ọ̀ṣùgbọ́ wọ́n máa ń kó ní nǹkan ebó ló ọ tẹ́lẹ̀ ẹ̀yin náà kílẹ̀ wí tẹ́lẹ̀ sọ̀rọ̀ tẹ́lẹ̀ là ń sọ ní ìsinmi tó ìjọba wọn náà lè fún padà lájọ fún tètè tó bá gbé gbogbo ẹ tó bá ti bùn ní nǹkan iná ni wọ́n lè tún padà pa àwọn fẹ́ gbà padà ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa lé ká lónìí oúnjẹ lọ́rọ̀ àfọ̀n ti jẹ́ aṣọ lọ́rọ̀ àfọ̀n ti lògbó bàtà lọ́rọ̀ àfọ̀n ti já dànù ọwọ́ anìkọ́ ọgbọ́n gbé nǹkan kí ló gbé fẹ́ràn pé wàhálà ò ti pọ̀ jù ọlọ́run lọ́mọ ẹyẹ tó tí ò bá wà ń kọ́ọ̀tù lórí mo bùn ní nǹkan mo fẹ́ gbà padà kọ́dà padà kọ́dà padà Ah, èèyàn bò mí lẹ̀ mo ti ta gbangbélé mi ọ̀dà láyìíra torí mi ti ta lẹ̀ mo ti jẹ́ wó. so bákan náà ẹnìkan ní ìsìn ó bù ọ nílé wọ́n ti ta lé ẹnìkan náà ti sọ ọ̀tá fún náà tó ti ta fẹ́ lómi wọ́n náà tó ti ta fẹ́ lómi wọ́n tó ti ta fẹ́ lómi wọ́n ti di pélé kẹfà báyìí àwọn àlùjọba jọgbà lẹjọ fún oní ọmọ fún kò sí tọkàn kọkàn tóró títa lè jẹ wàhálà tẹdà kọtọ sí mùsùlùmí o mùsùlùmí wọn sọ nǹkan tó pé káàbìrì ẹ ánsìláàní tó sì òun ti kọjá gbogbo lẹ́bù yẹn torí ẹ ló fi ṣeré àti pé lẹ́yìn ìtẹ̀báradì kò fèrè dẹ́mi lẹ́yìn tí ẹ ti jẹ́ kékeré kò tún sẹ́sẹ̀ kan má tó bá bàrà máa dáràn sóní kékeré. wọn á sọ pé ẹ ǹjẹ́ ń ṣe tí ń dùn mí kan dùn ní kó títí ẹ máa mú ẹ wọn pè yàn kékeré ọlọ́tí tí ń ṣe ní dùn ọdún kófúrú rẹ̀ ò dùn ọdún ṣírùkù rẹ̀ ò dùn ọdún àrùn ńlá ti dá mẹ́lẹ̀ kéékèèké lọ títí mu táwọn agbórí rẹ̀ tán sọ bẹ̀ẹ́ di gbé àpàtẹ torí ẹ̀ ilẹ̀lúwálì àyàfi bàbá o bàbá wa fi máa yọ ọ̀pẹ wọlé dẹ́ tó bá ọmọ rẹ̀ ní nǹkan ọ̀tọ̀ kólóhùn ọgbà padà ń tiẹ̀ o bàbá ni wọ́n yọ kú o ntí bàbá bá bu ọmọ rẹ̀ ọ̀tọ̀ kólóhùn ọgbà padà bàbá atọ́ sí bàbá màmá ńkọ́ ọ̀tọ̀ sóná ọ̀tọ̀ sóná torí di eléyìí bàbá àti màmá àwọn ti di àyọkúrò báyìí tí bàbá bá bu wa ní nǹkan ó léwò tuntun kọ́ ní nǹkan tá àbọ̀n àbọ̀n ọmọ kò ní di wáàdì ní tá àbọ̀n àbọ̀n ọmọ dákọ̀rà kò ní di ẹni tí mo bọ́ ọmọ lọ́wọ́ kọ́ tètè lọ gbé wá kọ́ máa ń ok àti gbàgbà lọ́ọ́ mú àbọ̀n ọmọ kí a máa dọ́gba nítorí pé ìwọ gẹ́gẹ́ lára ta ló ní ọ bàbá rẹ ní nítorí wá ní kọ́ ṣé nítorí ní lójú ọ lọ ni àbí wọ́n lójú tó ní lọ tó bàbá rẹ ló ní ọgbà wá sí nínú tó ní. anta wa màlúkà lé àbíkà bẹ́ẹ̀ lànà bisalòlá àdìsílà sọ fọ́tà náà àwọn sàhábà àti wọ́ àti dúkìá rẹ̀ ta ló ní bàbá mi nítorí pé bàbá àtọ́mọ́jà bàbá gbowó ọmọ ọmọ wa fẹjọ́ sùn bàbá mi gbowó mi wọ́n máa wọn lọ pé bàbá wa ń gbọ́ bàbá kí ló dé tẹ gbowó ọmọ yìí wọ́n á ní àwọn anábì sọ̀rọ̀ bá àdìo sẹ́lẹ̀ ọmọ yìí ti jọ́ lẹ́rí nígbà tẹ̀mí lágbára ó ti dá láìní rí nígbà tẹ̀mí ní tẹ́gbẹ́ agbára àti dúkìá mi mọ̀ fi ń tọ́jú rẹ̀ èmi tó àtọ̀ lẹ́ní mo ti dá láìní ṣé mo á sẹ́lọ̀ tí mo bá mú nánú owó rẹ̀ bíi anabi sallallahu alaihi wasallam ni anta wa maluka li abika àti wá àti dúkìá rẹ ti bàbá rẹ ni ọyẹ kóra ń kó mi. sọ̀wọ́n à ń ta pákáká sí bàbá rẹ lánàá mo fún fifty thousand àtún béèrè owó lónìí wáì bí wáì wọn padà sọ lẹ. bẹ́ẹ̀ náà ni mọ́mì rẹ̀ lópin ìgbà tí bàbá náà bá ti jólè o tó na yọ na bùtùlù o torí pọ́nmà rẹ ti lówó àwọn anánakúnà ó lè abatẹnijẹ bàbá islam afaramapọ kan ní ma gbowó ọmọ bẹ́ẹ̀ tí o bá sí bùkátà tí bùkátà bá wà tó sì lọ́nà mi islam gbà kó lè múnú owó ọmọ rẹ bẹ́ẹ̀ màrú lódì wọn tó ń bùkátà ọ̀gbọ́dọ̀ mówó rẹ mú kú mu. lódodo ara ti ọwọ àwọn òbí wa là wa anabi sallallahu alaihi Onye ina ní inna awladakum min kasbikum fakulu min kasbikum àwọn ọmọ ara ti ọwọ yín ni wọ́n ẹ máa jẹ nínú sí ọwọ́ yín ẹ máa jẹ nínú sí ọwọ́ yín kí bàbá rẹ jẹ wò rẹ ní ń jẹ nínú sí ọwọ́ rẹ àbọ̀ ọjọ́ láti torí pé láti inú kòkó dúdú lẹ̀kọ́ funfun tẹ̀ ti jáde tó ọmọ ẹ̀yà àrùn ti jáde rẹ̀ gbà ní bí wò tó dàgbà níbi tó dé nì ọmọ ẹ̀yà àbùkù tí bàbá rẹ̀ tó fojú wì wọn náà wàá di gíráduétì tán ìkàkọ́ wọ́n dì tẹ́mátì à ń sọ̀rọ̀ ọmọ sọ fún dájú rẹ̀ pé kàn dákẹ́ ọ̀rọ̀ àwọn tó civilize là ń sọ yìí ẹ gbọ́rọ̀ owó bàbá roko mà ni wọ́n fi ra civilization bàbá roko tí wọ́n wò pé lajú kọ̀ mọ̀ kán òun mà lọ́lọ́ sàárù tí wọ́n fi di ẹni tí ń civilize rọ́tọ̀n bá kàn ó sì ń gbowó ọ̀ràn ti bàbá rẹ̀ máa ó ń gbowó ọ̀ràn ti ìyá rẹ̀ máa ìgbà tí bàbá kan màmá kan wọn làwọn bí ọmọ àwọn léèrè láti sọ tó ti rọra ṣe ìwé ẹ̀rí kan pé ìwé ẹ̀rí ráńpẹ́ kàtà máa kọ́kọ́ gbà tí wọ́n bá rí tìgírí gbà nípa education yìí so ó sì ń ṣiṣẹ́ náà ń gbowó kan ó ti wá ń tóbi ọdún mélòó kò tún kú òlóko pé ìyá ni tó ń bọ̀ nílò wa láwa di pé wọn náà dájú dájú plan tí mo ń ṣe nígbà tó bá di kọ́ dáhùn à máa surprise yín wọ́n ní wọ́n surprise wa ti surprise o wọ́n fowó dábìrà wọ́n ní owó ń dín bí wọ́n náà dábìrà báyìí nítorí pé ní akramakumullah ǹjẹ́ tí kí làwa lè san padà náà nínú tí bàbá wa ti fún wa kẹ ronú dáadáa o torí pé ọmọ mi ní sin báyìí ìwà ìwà ṣégè tí ń wù sóbì rẹ̀ ọ̀dà o wàláhì tàláhì ìwà tí ọmọ mi ń wù sóbì rẹ̀ ìwà tí èèyàn fi sórí ibú ń rọrùn ni o ẹlòmíì ti ti sọ bàbá rẹ̀ dọ̀tá rẹ̀ fa yọkàn lọ ni kò ní mọ̀ pé bàbá kan ló bí òun kódà tó bá ti rí pé bàbá òun pé òun gbàtà yé dáyé fóònù yìí wá yọ pa ni ó tún ti sọ fún fóònù pé kó fi nọ́mbà bàbá rẹ̀ sínú auto reject list yọ máa reject automatically who are you who are you to call somebody like me ẹ gbọ́rọ̀ ọmọ aláìlẹ́kọ̀ọ́ àwọn bàbá yìí pọ̀lọpọ̀ bàbá ní sáìsùn torí tọmọ rẹ̀ ẹgbẹ́ olóòrùn wọ́n máa ti tahajjud ni wọ́n máa bẹ lọ wọ́n máa ti tahajjud ni wọ́n máa bẹ lọ lóru ọlọ́njọ́ da fọ́mà mi ọlọ́mọdé ṣẹṣẹ gbé ọlọ́mọdé ọ̀rá burú ọlọ́mọdé ọ̀rá ìdá gbogbo àdáwọlé rẹ̀ jọ já sí dáadáa ṣé àdúrà mẹ́fẹ́ mélòó bàbá fẹ́ tọrọ fúnra tiẹ̀ mẹ́rin àwọn bàbá tó máa ń fẹ́ ń gbó gan-an sára tí wọ́n náà tó wọn àmọ́ pọ̀lọpọ̀ àwọn òbí tẹ́ o tó ti dàgbà mẹjọ́rìtì àdúrà àwọn mẹ́sìmẹ́sì fẹ́ntì lórí àwọn ọmọ náà ìwọ́kàn rí tọrọ rẹ̀ ń dáa ni ọmọ bó ṣe jẹ́ sọ́ọ̀mù pàǹdàbí sallallahu alaihi wasallam sọ pé àwọn àdúrà mẹ́ta kan wà tó yẹ pé kò ní ìsàlá ìsẹ́ náà ni wọ́n dà bóòdù kò sí tí ọ̀dà dúró yóò sẹ́ náà ni nínú rẹ̀ lè pè tí bàbá bá ṣe fọ́ tó bá pé pè rẹ̀ ọ̀sẹ̀ àdúrà rẹ̀ náà kọ́ yóò jẹ́ náà kódà òbí tóbi táyọ ká bùn wọn lówó fẹ́ ṣàdúrà fún mi dáadáa tó sì fún ọkọjà bẹ́ẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé bí bàbá rẹ bá gbowó rẹ kò ní ìdíkọ́ lọ fẹjọ́ rẹ sùn lókùnrin àti bá gbé bùkátà ló bì bí bàbá rẹ bá mú nǹkan kan nu dúkìá rẹ ọ̀yẹ́ kínú rẹ ó tún dùn ní pé ìwọ lọ́n ó sì kádàrá pé kí n lè sẹ̀mí dìgbà tèmi náà ní lọ́wọ́ tí bàbá mi sì fi mú nínú dúkìá mi tíyà mi fi mú nínú dúkìá mi tínú mi sì ń dùn ẹ̀ kò dúpẹ́ fọlọ́ọ̀ torí di ẹlẹ náà lọ fẹ́ ṣe dáadáa sóbì rẹ̀ tí gbogbo wọn ti kú ẹlòmíì ní ìsìn lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá ẹlẹ́dàá tó tó tó ṣe léyìn ńlá tó lọ́wọ́ bá sínú àrídìkì fún kò ní bàbá tó fẹ́ tó fẹ́ ṣe lóore mà kò ní ìyá tó fẹ́ ṣe lóore mà àyà àti kọ́ máa ṣe ránṣẹ́ sí wọn láti yà ọlọ́run sì ní kí bàbá tí ọmọ tí o ọlọ́run ní kí ìyá tí ọmọ tí o tó wá burúkọ sànù wọn tó burúkọ sànù wọn ọlẹ́nu bàbá rẹ̀ máa ń rùn tó ra ọṣẹ ìfọnu fún wọn tó kúkú rọ ọṣẹ ìfọnu fún wọn sọmọ pé ìyàwó àtọmọ náà lọ́jà lọ́dọ̀ tiẹ̀ ní ọwọ́ lọ gbé bàbá sí bọ́s kọ́tà ó gbé ìyá rẹ̀ sí bọ́s kọ́tà sọmọ pé díẹ̀ díẹ̀ ni bàbá àti jáàkì ní jọ́nsùn ilé jáàkì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ bọ́s kọ́tà kọlọmọba ti alọmọ òfò ọmọ àdánù kẹta la ní kọ́kọ́ pálásì kalẹ̀ fún bàbá rẹ̀ kọ́kọ́ palace kalẹ̀ fún ìyá rẹ̀ kọ́yọ́ pé palace tí wọn lákòókò kàn ká tó débi tí wọ́n ń gbé bọ́s kọ́tà. ẹ̀yẹ́ máa wò tá a lẹ́ni náà ti máa ṣe bẹ́ẹ̀ tí ó fi ra bàbá tiẹ̀ sí palace tó wọn tí wọ́n máa gbé bọ́s kọ́tà mélòó lẹ rí bẹ́ẹ̀ kọ̀pọ̀ kọ̀pọ̀ wọ́n tún máa ṣe yóò tún máa ṣèlè fún sí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tó máa fẹ́ fún wọn lówó ọmọ tí ń bẹ́ẹ̀ lé wọn tó gbọ́ àǹgé mi go and give daddy this eh go and give daddy this owó ti fa go and give daddy ah ọ̀lẹ́kọ̀ọ́ tala ni kó tètè dìde kó sáré kó sáré ọmọ bí bàbá rẹ ṣe máa sáré sí ọ nígbà tó wà ń ròndó tí bàbá rẹ tí ó máa sáré sí ọ tí ó máa sáré sí ọ tí ó máa pọ̀ sí tìdùnnú tìdùnnú síbẹ̀ lẹ́yìn ṣe sí bàbá tìyín nìyí tẹ̀bí tìkanra tìkanra lẹ́yìn ṣe ń ṣe sí bàbá yín torí ẹni islam sọ pé bàbá rẹ lè bọ́n ní nǹkan kó ló wọ́n bọ́n ọmọ wọlé karama kò nídìí mi bọ́ ẹ má tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ tó torí ẹ ẹ jẹ́ ká ṣe dáadáa sáwọn òbí wa o àwọn òbí wa yẹn àmánà ńlá ìní wọn jẹ́ lọ́rùn wọ tó bá ní bàbá tó bá ní ìyá láyé ọgbọ́dọ̀ gbìyànjú láti ṣe dáadáa sí wọn má jẹ́ kó ń rí bànújẹ́ lára rẹ̀ má bá wọn sọ̀rọ̀ tó dáa gbé owó rẹ̀ tí wọ́n wájú fún mú ìtàn bá ń fẹ́ ń bẹ̀ má jẹ́ wọ́n mọ ìyà má jẹ́ wọ́n mọ àpọ́njú ẹ dákun tó rọlọ́ tálẹ́ni tó wù nù wa láti wo bàbá rẹ̀ kíkú bàbá rẹ̀ ọmọ kómi ẹ̀kọ́ ọmọ kán lójú bàbá òun ọ̀la ẹ̀kọ́ fẹ́ẹ́ torí tírú ẹ̀ bá lọ ṣẹlẹ̀ inú òtútù rẹ ló ti máa gbọ́ sí nǹkan kan wọn tọ́lá ìtọ́lá ẹ omi ẹkún jáde lójú bàbá mi tó bá lọ jẹ́ torí ìfèsì ìdí ẹnu ajẹ́pọ̀ ti sa ìdá tọ́pọ̀ tò má ba bàbá rẹ lọ́kàn jẹ́ má ba ya rẹ lọ́kàn jẹ́ o dẹ́rìn pẹ̀kẹ́ wọn ni jẹ́ kí ni wọ́n máa dùn fáwọn làwọn bí ọ má jẹ́ kí wọ́n máa pọ́njú má jẹ́ kí wọ́n máa nira yàtọ̀ sí ìtàn ti mà nígbà tó wà kékeré wọ́n ti ṣe gudugudu méje lórí ẹ̀ kọ́ ọ má bàa ti kú dànù ọ bá ti kú dànù tó ọ bá ti gbàgbé ọ mọ irú rẹ ti bẹ lórí tẹ́bà so gbogbo wàhálà táwọn òbí rẹ faradà ebi ẹnu rẹ làwọn náà wáyé síbẹ̀ yìí náà ti ń bímọ bẹ́ẹ̀ náà ti ń bímọ ebi ẹnu máa ń tójú yín rí mi ẹni tó bá ti bímọ ni tọmọ mi jẹ́ pé láti magreth ní òtún sunkún dàrọ̀ tí wọ́n ṣe ńgá ńgá ńgá ẹ̀ tẹ́wọ́n kékeré ló dé ìwọ ọmọ yìí ah bàbá pàṣẹ fún ìyá pàṣẹ fún ẹ kìnnìkan kìnnìkan ẹ àfa ọ̀rọ̀ pé mẹ́rin ti pẹ̀lú ọmọ ọ̀tẹ̀ <laughs> so àwọn bàbá rẹ àkàràmọ̀kọ̀wá àìmọye kun rẹ tí màmá rẹ mu tí wọ́n fẹnu fọkún rẹ àbẹ́yìn òrà wo kìí tí wọ́n fẹnu fọkún kọ́ mọ́ ẹ àìmọye gbogbo àwọn oríṣiríṣi ìpọ́njú tán bá pàdé nítorí tiẹ̀ táwọn ọmọ ìgbà tí bàbá rẹ̀ sùn tí ọlọ́sibítù kọ́ ọmọ bàbá kọ́ ẹsẹ̀ tí ìsọ̀ ya tó jẹ́ mọ̀tẹ́fọ̀kùnrin àlẹ́ ha òun ò lè gbẹ̀yìn. tọ́ ọmọ yé títẹ̀lé ni ká tí bàbá rẹ̀ ń tẹ̀lé ọkọ akótó di kó wá débi tó dé lónìí tí wọ́n mú ọ lọ sí common eh, trans níbi kan wọ́n mú ọ wọ́n tún mú ọ lọ bomi wọ́n tún bàbá rẹ̀ ọmọ bọ̀ wọ kọ̀ọ̀ká ni ṣé bàbá náà lọ fẹ́ kọ́ dáná pẹ̀lú ẹ̀ alẹ́ lómi ọmọ gbé bàbá rẹ̀ pamọ́ pé mi ìfẹ́ kọ́ ọmọ pẹ́yìn lẹ́bi mi dájú ẹ́ <laughs> ọjà bọ́ láti sọ́mọ̀ subhanallah torí de eléyìí ipò bàbá ga pọ̀ iná ní Islam sọ pé tó bá bùn wa ní nǹkan ó lè gbà padà kìí ṣe bàbá tọ́tọ́ ju wa nìkan o gbogbo bàbá tó bá ti bí wa bàbá rẹ ọba àjẹ pé láti ìjọ tó ti bí ọ ní ti máa ń nà níṣì tún lù ọdún òní náà ní tó fi hurun gbà wọn bá bọ ọ ní nǹkan lè gbà padà fáin fáin sẹ́nìkan kan tí ò gbọ́dọ̀ takò láti ìjọ tó dájú rẹ ti bí ọ ló ti sọnù bẹ́ẹ̀ ìwọ rẹ lórí rẹ kò tún ní kú ó ti lé ya rẹ dànù tó yẹ pé wàá ti sí ya jẹ tó ti pọ́ lówó àníwọ̀ rẹ̀ lórí rẹ̀ òtún ní dànù ìyá rẹ ti rọ poison sọ lórí bàjẹ́ nípa bàbá yẹn tó bá ti ní àwọn dáàtì mi kọ́ tó ló bàbá gbẹnu sọ̀rọ̀ olórí ikú bí ọ fún olórí ikú ló bí ọ tó <laughs> ìwọ fi yé ìyá rẹ pé dáàdi mi èso lórí ibu òkè àdáwò kéèké ẹ̀yin gan la àdáwò máa mi mọ́tọ́rì o mọ́tọ́rì o tẹ́ wàá lọ bí mi fọ́ lórí ibu tẹ́ ẹ mọ̀ yẹn ló lórí ibu tẹ́ tún wà lọ bí mi fún i'm sorry o so torí di eléyìí báyìí bàbá yẹ màmá yẹ à ọgbọ́dọ̀ ṣe dáadáa sí wọn àwọn gan-an lọ́nà tó rọrùn jù láti wà lẹ́nu tá a bá ṣe dáadáa sí wọn ibẹ̀ náà la ti lè bá dánwó pàdé tàbí nírà àlùjáná wọ̀ọ́rọ́ tá a bá ti fà ìdá sí. torí ẹ̀ lẹ́nu kan bí anábì sallallahu alaihi wasallam léèrè ilé ìkú bàbá àti ìyá mi sí dáadáa kan tún sẹ́kù tún máa ṣe fún wọn níbẹ̀. as-salatu alayhima máa ṣàdúrà fún máa ṣàdúrà fún àwọn òbí wa torí ra ẹni tí bàbá rẹ ti kú tí ìyá rẹ ti kú àyè àti ṣe dáadáa tún sẹ́kù wàá máa ṣàdúrà fún un bákan náà ọ̀sọ́dẹ̀kọ́tù alẹ́ ìhìnmá wàá máa ṣe sàrà fáwọn méjèèjì bákan náà sílẹ̀tù rahim alẹ́tì látò sọ́lù ilẹ̀ ìhìnmá kọ́ máa sokun ẹbí èdè yẹ kí tí ọba ti ti bàbá ti yà rẹ ọba ti mọ̀ wọn kọ́ máa sokun ẹbí yẹn pọ̀ bákan náà kọ́ máa ṣe dáadáa sáwọn ọ̀rẹ́ àwọn bàbá rẹ̀ àwọn ọ̀rẹ́ ìyá rẹ̀ ẹlẹ́kẹrin wọ́n máa ṣe dáadáa sí wọn torí tó bá ti ṣe dáadáa sí wọn yóò dé wọn máa rántí bàbá rẹ̀ wọ́n rántí ìyá rẹ̀ wọ́n sì máa sọ̀rọ̀ wọn dáadáa wọ́n máa ṣàdúrà fún un ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ní tẹ́ǹfẹ́ bó wọ́n sọ yíyẹ tẹ̀yìn máa àsọtẹ́lẹ̀ wọn tán bá sọ kẹmùsẹ̀ ó kún ìgbà tí ọba ti takùtọ̀ lọ́n tí ọ̀ takùtọ̀ anábì sallallahu alaihi àwọn nǹkan márùn-ún tó sẹ́kù fún wa lẹ́yìn ikú bàbá àti ìyàwó tá a mọ̀ sí. ọlọ́run ọba kó forí jìn àwọn òbí wa tó ti kú ọlọ́run kó bá kẹ́ wọn kó bá gẹ̀ wọn ọlọ́run kó bá yáàpì wọn kó bá ṣàforíjìn fún wọn ọlọ́run ọba àmàmàṣe wọn àṣìṣe wọn ọlọ́run dákun bá forí jìn wọn ọlọ́run bá wa sí wọn lọ́mọ àlùjẹ́nà ẹni tó bá wà nù kẹ́ nínú wọn bá ṣàlékún kẹ́ fún wọn ẹni tó bá wà nù wàhálà nù wọn ọlọ́run dákun bá mú kúrò fún wọn kò fi kẹ́ kò fi dípò rẹ̀ àwọn ẹni tí wọ́n ti lóbi láyé ọlọ́run jẹ́ kó wọ́n gbádùn àwọn òbí wọn pẹ́ ọlọ́run bá kọjá sí dáadáa dáadáa dáadáa dáadáa kọ́ máa ṣẹlẹ̀ láàrin àwọn àtàwọn òbí wọn gbogbo ìgbà tí títúkà wà ṣẹlẹ̀ látàrí ikú láàrin wọn àtòbí wọn kọ́ ọ̀run tó fún túká dáadáa ọlọ́run bá kó sáà náà lóbi rere fáwọn ọmọ wa kó sáà ọmọ wa lọ́mọ rere fáwọn náà subhanaka wa hamdik